بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه títọrọ zaka lè ti ara wa zaka nínú kò sí ẹni ẹ̀ka tó bá fẹ́ ṣùgbọ́n tí ìyẹn bá ń fi kátàkárà wọn àbí ìyẹn ti wọn tó ti wá di wọn ńlá ìzàkà owó lè yàn lọ ṣùgbọ́n àwọn àṣàbí kò lọ́wọ́ nípa pé èèyàn yọ bàtà nínú omi àwọn àṣàbí kò tí ì mú ilé mi. nínú àwọn nǹkan tí ààrẹ bàtà lórí ẹ̀ táwọn náà fẹ́ jẹ mọ́wọ́ àwọn ní ọ̀rẹ́ káàdì èyí tàbí sọ̀rọ̀ àrẹ̀sọ̀lá sọ pé. وفوق ركازي الخمس إنه ركاز يجمع خلف منه كلام كذا ركاز هنا دفاتر الجاهلية بوتي على علاقة كما كان كافي هو أبو ولجاء ó lè jẹ́ kí sàmì láwọn tó lówó lè yí wọn á kó wọlé bó láti mọ̀ wípé àwọn káàkiri náà lù wọlé èèyàn mọ̀ pẹ̀lú kí wọ́n ṣàbòsí àbí kí wọ́n kọ́kọ́ wọn àwọn yàtọ̀tọ̀ sí tó wọ́n kà wọ́n sí irúfẹ́ kíní ìpín ẹ̀rọ ẹ̀rí inú báyìí ó gbèsè bẹ́ẹ̀ ìlà tí ó mú kàn yín ó kéré ju ọ̀pọ̀ ju ìyẹn ìdàgbà àwọn ọ̀pàá ìlú náà ìṣesí àwọn kékeré ìṣesí yẹn òun ni ó ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nínú kàtà ń pè ní ìṣẹ̀ ní Kwara State.

ìgbà wọn wọ ọjọ́ orí rẹ̀ lòkúta yẹn ọdún bákan ní rẹ̀ wọ́n sì wọ́n ṣẹlẹ̀ níbí láì ní oṣù tó ṣẹlẹ̀ lọ́jọ́ tó ní bá lórí sọ̀lá àṣàlọ́ wáyé. àwọn onímọ̀ àbàlà fi díẹ̀ múlẹ̀ pé ọgọ́rọ̀ eré ni àwọn kan ti lo ilẹ̀ yẹn rí eré yẹn ní bísínẹ́sì wọn èrè olókùúta wọn ní bísínẹ́sì wọn ìgbà tí wọ́n ló gbò kán jẹ́ àbí nílé náà ṣẹlẹ̀ tó wọ́n á fẹ́ kó bẹ wọ́n bá rí gbogbo àwọn èrè ìmọ́lẹ̀ ìgbà tó wá di pé òjò ń rọ̀ kíní ẹ̀ ń ta àtà ewé lélẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wù nìyẹn wọ́n á kú kíní ẹ̀ wá pọ̀ pẹ̀pẹ̀ àwọn bá ń parọ́ pé àwọn ẹni tó lọ́n parẹ́ níbi ìjọ lóṣù àwọn ibẹ̀ ní ìṣẹ̀ òyìnbó kíní lágbẹ̀ẹ́ èèyàn gbọ́dọ̀ ṣe wàhálà tí ó fi rí èèyàn sì gbọ́dọ̀ náwó tí ó fi rí ṣe wàhálà ò ní bọ̀ sí ìyẹn máa fi rí tọ́lá àwọn náà fi bẹ́ẹ̀ tó ṣe fún tọ̀wọ́n ṣàjẹ̀kù jẹ́ jẹ̀jẹ̀ àti àwọn èèyàn sì gbọ́dọ̀ náwó tí ó fi rí tí ìyẹn bá ti lè gbé orí káàtì yẹn àwọn fáìpù yẹn máa yọ nínú ẹ̀ ní jàjà lẹ́yìn náà ní ìfẹ́ sí gbàtàwọ̀ òun ni máa gbà nítorí ibi ìkútọ̀ rẹ̀ bí ìkútọ̀ wà yìí. àtẹ̀lé fíyàn bá rí pẹ̀lú ìyàrá rẹ̀ ó ti di ìjọba. irú ìyẹn náà èèyàn yọ ìlàkà lórí àwọn ènìyàn bí àwọn òmìn kọ́ọ̀lù subhanahu wa ta'ala àwọn kọ́ọ̀lù adẹ́rẹ́ ní àfikún nínú àwọn ọ̀sán àkọ́kọ́ طيبات ما رزقناكم ومما أخرجنا لكم من الأرض وقلت من قطع الكريم أن ìyẹn ń bẹ ìyàtọ̀ bẹ àti ohun tá a mú jáde kò wé nílẹ̀ nínú ẹ̀ náà ni àwọn epo nǹkan olówó ibi ìyẹn lọ́wọ́ ìyẹn lọ́wọ́ ìyàtọ̀ lórí ṣùgbọ́n kọ́lọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìyàtọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́